بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الكريم inú ọ̀rọ̀ tó ṣáájú lórí zakatul fitr a ti sọ ìbéèrè mẹ́jọ a sì fi ìdáhùn tì lẹ́gbẹ̀ẹ́ a wá bẹ̀rẹ̀ sí lórí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn lórí jákàtà máa ń yọ níparí Ramadan ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn yẹn ó náà ní pé nínú ọ̀ràn oúnjẹ wo láti máa ń yọ zakatul fitr ọwá náà àdísì ànábí sallallahu alaihi wasallam lè ń tó sojú abẹ́ǹkù ń pa rẹ̀ ọ sọ àwọn oúnjẹ kan fún wa tá a lè ẹ̀ tó jẹ́ pé o náà ni oúnjẹ tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá nílùú Madina lásìkò ànábí sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ ń bẹ̀ o náà ni atamur èso dàbínù ẹlẹ́ẹ̀kejì o náà ni alìhínkọ̀ tá ń pè ní wheat òun náà ni wọ́n ń pè ní alìkọ́mọ̀ òun náà ni wọ́n ń pè ní alìbúrù ẹlẹ́ẹ̀kẹta àṣẹ̀ír òun náà ni jéró bí ọkà bàbà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al ni a fi lè pè ní wàràkàsí lọ́dọ̀ wá ń bí yẹn ni pé wàrà tí wọ́n ti ṣe ta mọ́ rà jẹ lọ́yọ̀ wọn mọ́ ń dín tí wọ́n ti dín tí èyàn mọ́ rà lójú ọ̀nà so tí wọ́n pè wá wàrà ọ̀yọ́ lélẹ̀ so onáà la lè fi wé àkìtì yẹn ẹlẹ́ẹ̀karùn onáà ni azabib so èso zabib àwọn onímọ̀ wá wo hadithi yìí láti wípé kí ni ṣẹ̀ríà ń fẹ́ mbẹ̀ ìntọ́pọ̀jù náà àwọn onímọ̀ sọ wípé ìntá ma fi yọ zakatul fitr o náà ni alihubub wa thimar alimokatat àwọn nǹkan èso àti àwọn nǹkan kóró tó jẹ́ pé èyàn lè jókòó ti pé mo fẹ́ jẹun jẹ́ ń fẹ́lẹ̀ èso ń jẹ ajẹ́ pé lábẹ́ èso téyàn lè jókòó ti pé mo fẹ́ jẹun a ní fi yọ zakatul fitri o bí ọ̀gẹ̀dẹ̀ eh, bí ọsàn àgbẹ̀rọ̀ kọsàn lọ sọ́fẹ́ ta fẹ́ bí fún zakatul fitri káàkiri kú zakatul fitri lélẹ̀ ìwé ẹsẹ̀ tí èèyàn jókòó ti gba mo fẹ́ jẹun tí máa sì mọ̀ pé ọ fẹ́ sustain mi dàsìkò kan ṣùgbọ́n èso eh, eh, èso támúrù lọ́dọ̀ àwọn lárúbáwá wọ́n máa ń fi ń ṣe oúnjẹ ó dà yóò nìyẹ tí wọ́n rọ ajẹ wọ́n sì mú mi sí ikùn ó sì dùn ó débi pé nù hadisi kan tó wà ní tírímìdí àtàwọn asáàbù súnánì míì náà tí ń gbà wá anábí sallallahu alaihi wasallam sọ pé baytun laysa fi ìtàmùrù duyya'un ahlu ilé tí támùrù ọ̀bá sí ń bẹ̀ ibi ní ọ̀pọ̀ àwọn èèyàn tí ń bẹ́ ń bẹ̀ so tí túmọ̀ sí pé támùrù lásìkò yẹn ọjẹ́ tí wọ́n fi ń ṣe oúnjẹ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan èso àbí àwọn irúgbìn àwọn nǹkan kóró bí ráìsì lọ́dọ̀ tiwa náà ń bí ọwà nílẹ̀ lárúbáwá náà sùmọ́ létà ló wọlé kò sí nípìlẹ̀ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀wà bẹ́ẹ̀ náà ni àgbàdo gààrí wa náà ọlálàáfíà láti fi yọ́ èlùbọ́ o náà dá inú tó wá dáadù inú tèlùbọ́ ni pé ta bá ti gbé kalẹ̀ káàkù táàbá kù kò sí wọ̀n bẹ́ẹ̀ wọn káàkù kó lè jẹ́ pé n tá gbé fún ti yẹ yóò tún lè pọ̀ sí a ti yọ ẹ̀ta èlùbọ́ kù ń bẹ́ẹ̀ ìbéèrè